akẹ́yìn káàbọ̀ padà sórí ètò gbàgede ìlú níkànnì Kaftan television yorùbá ṣé a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà gbogbo ẹ̀yin ará alẹ́ àtìrò gbòòrò gbogbo ọkàn tí ń wòran wa lóde àgbáyé àjọṣepọ̀ wa kùkùkù ní bàjẹ́ lábala tá a kàn lù yìí ń labala ọ̀rọ̀ tó kàn ẹ̀yin aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n àlejò wa ó ti wà nílé agbára pẹ̀lú wa lónìí Mercy Ọmọdúnladé ó ti jáde lọ ké sí wa wọlé. Mm lámẹ̀tọ́ ni àlejò wa tòní àwọn tó mọ tí ń lọ láwùjọ alálàyé láwùjọ lẹ̀ yìí ó dáa kí n má bàa ojú òpó lọ́lé olóró àlejò wa ni ọ̀gbẹ́ni Tolúlọpẹ́ Olútádé Akínníranyè ó dáa ẹ jẹ́ kí n máa ṣe àfihàn ojú àlejò wa àlejò wa kí n yẹ káàbọ̀ sórí ètò lónìí o. baba mo kí yín o ẹ kú wájú o ẹ ṣeun ẹ ṣeun adúpẹ́. ẹ káàbọ̀ ẹ ṣe gan. gbogbo ara alẹ́ àtèrò gbòòrò ọjọ́ àlejò wa náà ẹlẹ́tìrìhùn kó lè dùn dáadáa lónìí Ẹ̀yìn ẹ jòkó dáadáa torí ọ̀rọ̀ tó kàn yín èyí tó kàn wá tó kàn gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ńlá pẹ̀kẹ́lù owó ọ̀yà àwọn olóṣèlú lórílẹ̀-èdè nàìjíríà ní kókó àfojúsùn wa tòní. Mm bàbá ní tanra wa jẹ a rí i pé àwọn olóṣèlú ní ń gba owó tùlùtùlù lórílẹ̀‐èdè nàìjíríà <laughs> bóyá wọ́n dìbò fún wọn lórí àlééfà ni o bóyá wọ́n yàn wọ́n pò tí àwọn onígẹ̀ẹ́tàn pè ní political appointment owó tùlùtùlù lówó ọ̀yà àwọn olóṣèlú lórílẹ̀‐èdè yìí tàbí ṣùgbọ́n bọ́ọ̀tì kò sí <laughs> nínú rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé láwọn àkókò kan àwọn òkodo ọ̀rọ̀ kan wọ́n fojú hàn dé nílẹ̀ yìí nípa owó tí olùtúru sí àwọn olóṣèlú tí ń bẹ lólẹ̀dẹ̀ nàìjíríà ń gbà bó tilẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ sẹ́ nígbà náà lọ́hùn-ún ṣùgbọ́n àwọn tí òkodoro ti ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n sọ̀rọ̀ ń jáde sí gbangba wọ́n bo lójú wọn ò sì lè sẹ́ ń gbò ya àwọn fúnra wọn gan wọ́n ṣàlàyé òun nìkan ọjọ́ kan ó dáa àlejò wa mo kí yín ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i o lórílẹ̀‐èdè nàìjíríà a rí i wípé owó àwọn olóṣèlú owó ọ̀yà wọn túlùtúlù bí ògiri àlàpà ni hmm. à ń gbọ́ núwèé ìròyìn ní ojoojúmọ́ a sì ń gbọ́ láti iléègbìmọ̀ asòfin a sì ń gbọ́ nínú bọ́jẹ́ẹ̀tì àbá àṣùná ohun tí wọ́n ń wà kalẹ̀ fún wọn hmm. ẹni tó bá ti kọjá ọmọdé àgbẹ̀ kọ́rùn-ún roko yóò mọ̀ tí ń lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn òṣìṣẹ́ ìjọba ní lẹ́bùrù àti gírèdì hmm. yóò kó òṣìṣẹ́ ìjọba wà àmọye owó ọ̀yà wọn a sì rí i pé owó àwọn òṣìṣẹ́ ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà ó kéré níye púpọ̀ púpọ̀ sí ti àwọn olóṣèlú ilẹ̀ yìí hmm. bàbá wo àwọn àjẹmọ́nú tí àwọn onígẹ̀ kan pè ní àwọn àlàwáńsíìsì hmm. lórílẹ̀‐èdè nàìjíríà àtàwọn olóṣèlú náà ló gara jù <laughs> torí àmọ́ àwọn òṣìṣẹ́ ìjọba ní ẹ̀ka ètò ìlera àmọ́ ètí ń gbà gẹ́gẹ́ bí àpẹẹrẹ hazard allowance àwọn elétò ìlera hmm. lórílẹ̀‐èdè nàìjíríà nígbà kan ẹgbẹ̀rún márùn náírà ni àwọn dókítà onímọ̀ ṣègùn àtàwọn òṣìṣẹ́ elétò ìlera hazard allowance wọn owó ìfẹ̀mí ara ni wéwu ẹgbẹ̀rún márùn ni five thousand naira hmm. bó tilẹ̀ jẹ́ pé ìjọba sọ pé òun ṣe àfikún rẹ̀ láì tí ì pẹ́ yìí ṣùgbọ́n kókó àkòrí tòní ni wípé kí lójúṣe àwọn olóṣèlú gan-an tí wọ́n fi ń gba owó tùlùtùlù ju ti àwọn tó kù lọ lólẹ̀dẹ̀ nàìjíríà kí lójúṣe àwọn olóṣèlú tó wo wọn owó ọ̀yà wọn tó fi ń ju ti àwọn tó kù lọ lólẹ̀dẹ̀ hmm. yìí pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ìjọba. ẹ ṣeun atọ́kùn ṣe rí tá a bá ní tanra wa jẹ hmm. ẹ jẹ́ ká kọ́ béèrè béèrè kan náà pé kí ni iṣẹ́ olóṣèlú Hmm. ẹ jẹ́ ká kọ́ bèrè pé kí ni olóṣèlú hmm. kí là ń pè ní olóṣèlú ṣe rí kò sí ohun tá à ń pè àbí iṣẹ́ wọn ju wípé wọ́n jẹ́ aṣojú a wọ́n gẹ́gẹ́ bí aṣojú ni fún wa ẹ lọ ṣojú wa mi báyìí bóyá nílé ẹ bóyá nílé alága ìjọba ìbílẹ̀ ni o ti kánsẹ́lọ̀ ni o ti Eh, ìpínlẹ̀ ni o house of assembly àbí ti ti gbogbogbò ni o hmm. gbogbo àyàn wọn láti ṣojú ni títí dé ipò gómìnà àti ààrẹ. aṣojú ni wọn. aṣojú ni wọn kò sí nǹkan míì. bẹ́ẹ̀ ni ọ̀nà tí a wá gbà yàn wọ́n yẹn òun ló wá dàbí pé bóyá ó yàtọ̀ síra wọn síra wọn. ọ̀dà ọ̀dà àwọn kan wà tó jẹ́ pé nípa àdìbò àgbé wọn síbẹ̀ wọ́n wọlé hmm. àwọn kan náà nípa ìgbésẹ̀ ìlànà ìdìbò yẹn wọ́n dìbò ó dàbí pé ó fẹ́ ní kọnukọ́họ àbí tàbí ṣùgbọ́n kan nínú kóòtù ó gbé wọn wọlé hmm. ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà aṣojú ni wọ́n wọ́n ń ṣojú àwa ènìyàn ni ṣe wá rí kò síṣẹ́ tó lóṣèlú ń ṣe hmm. tá bá ní pé ká fojú inú wò ká sì sòótọ́ ọ̀rọ̀ fúnra wa torí gbogbo alamọbi tí obìnrin fi ń tọ̀ ká tó ní kó máa kẹ̀yìn sí náà kò dẹ̀ sí ẹnìkan káàtì ok ẹ jẹ́ ká ṣe báyìí inú ilé lòṣèlú ti bẹ̀rẹ̀ hmm. inú ilé nínú fámìlì kan báyìí hmm. lòṣèlú ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí bàbá ìyá àtàwọn ọmọ láti bẹ̀ lọ lọ́dí ọ̀dọ̀ àwọn olórí ẹbí from nuclear family to extended family hmm. òṣèlú ti bẹ̀rẹ̀ láti bẹ̀ kò wá sí bí ẹnìkankan nu wa tí ó ṣàìlè ṣàṣojú ẹnìkankan kò sí ẹnìkan tí ó ṣàìlè ṣojú ẹnìkan pé ó yá o nínú ilé níbàá ládùúgbò yìí ó yàwọ̀ náà jáde lọ sójú ẹnìkan tá a bá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí ní orílẹ̀-èdè tí wa ń bí kò sí àyè pé àwa ń lo orú ìlànà yẹn pé a máa ń wòyàn pé ẹni yìí ó ṣiṣẹ́ ní àdúgbò ẹ̀ ó dàbí ẹni tó yẹ pé ó kójú òṣùwọ̀n láti láti ṣojú àwọn ènìyàn ni ẹ jẹ́ ká fà á kalẹ̀ láì jẹ́ pé a bá dìbò ṣùgbọ́n ní àwọn orílẹ̀-èdè kan wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ń bí ó máa ń ṣe ìgbésẹ̀ titi wa láti lè dúró bíi aṣojú hmm. kò wá sí ohun tí wọ́n ń ṣe kan tá a bá sọ pé bóyá nǹkan tó ń ṣe yìí ó jẹ́ nǹkan kan tó jẹ́ pé a lọ kọ́ ọ hmm. àbí hmm. a lọ sílé ìwé ẹ̀ tí ẹnìkan ò ní ìmọ̀ tẹ́nìkan wá ní ìmọ̀ ẹ̀ ju ẹnìkan lọ tó fi jẹ́ kí owó wọn kó máa pọ̀ ju ti àwọn tó ń ṣiṣẹ́ sin ìjọba àbí tí wọ́n ṣe nílé iṣẹ́ aládàáni lọ bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn lórí ìṣojú àwọn olóṣèlú. <laughs> ọmọ Odúnládé ọ̀rọ̀ ló délẹ̀ yìí o tó sì kan aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n tí n bá ní ṣèyìnbó àlejò wa nínú àlàyé yín ẹni kò sí iṣẹ́ kan bàbàrà tí àwọn olóṣèlú ń ṣe tí owó ọ̀yà wọn tí ó fi gbọ́dọ̀ ju tòṣìṣẹ́ ìjọba lọ. ẹ má jẹ́ ká tanra wa jẹ kò sí nǹkan tí wọ́n ṣe tó special. Hmm. Hmm. kò sí nǹkan tí ẹnìkan kan ṣe tó yàtọ̀. ọ̀dà ẹ jẹ́ kí n béèrè báyìí. bẹ́ẹ̀ni. àwọn kan lọ sí sùkúù. bẹ́ẹ̀ni. wọ́n lọ ń ka ìmọ̀ political science. bẹ́ẹ̀ni. nílé ìwé. bẹ́ẹ̀ni. ṣé ẹ rò pé bóyá bírú àwọn tó bá lọ ka political science nílé ìwé nílé ẹ̀kọ́ gíga hmm. pé ìmọ̀ wọn tí ó pọ̀ àti nǹkan kọ́ tó pọ̀ lọ́hùn-ún ni tó jẹ́ pé tó máa wá láǹfààní láti di olóṣèlú ńgbà bá jáde tán bẹ́ẹ̀ torí ìmọ̀ ọpọlọ àti ìwé tán lọ kọ́ ní ẹ̀ka political science wọn hmm. ní owó wọn tó fi ń ju ti àwọn <laughs> dókítà onímọ̀ ṣègùn àbí tí owó wọn tó fi ju ti àwọn tíṣà hmm. àbí tí owó wọn tó fi ju tàwọn òṣìṣẹ́ ìjọba láwọn abala àbí mi. Hmm. ẹ ṣe bàbá ṣe ẹ rò pé torí ìmọ̀tán lọ́dún ló jẹ́ kó owó pọ̀ jù ni. ẹ ṣe bàbá ṣe rí tá a bá ká fi yẹn wò ó a máa ṣe àṣìṣe tó pọ̀ díẹ̀ àṣìṣe yẹn á tiẹ̀ ti pọ̀ jù ṣe rí kókó ẹ̀kọ́ tẹ́ ẹ sọ yẹn pé àwọn lọ máa ń kọ́ nílé ẹ̀kọ́ yunifásitì mm. àbí ẹ̀kọ́ gbogbo nìṣe poli mm. pé nípa ọ̀rọ̀ olóṣèlú mm. ṣe rí ó tà láwọn orílẹ̀-èdè òkèèrè kì í ṣe nílùú nàìjíríà wa yìí bẹ́ẹ̀ ni bàbá ẹ jẹ́ kí n fún yín ní àwọn àpẹẹrẹ bíi méjì kan ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nígbà òmìnira àbí nígbà ìjọba àwarawa àkọ́kọ́ nígbà tá a gba òmìnira tán àwọn òyìnbó àwọn olóṣèlú kan wà tí wọ́n lókìkí tí wọ́n lókọ hmm. mi rò pé wọ́n ka political science ńgbà náà o hmm. ṣùgbọ́n ní orílẹ̀-èdè nàìjíríà yìí ẹ lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn àpẹẹrẹ adélabọ adégòkè hmm, pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sìn pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sìn jọ náà lọ́hùn nìyẹn ní generation ti gbà yẹn bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká tún wá wo generation yìí míì tó tún tẹ̀lé ní ọ̀yọ́ state ní ìgbà kan pàápàá nílùú ìbàdàn ẹni bá sọ pé òun ò fi ti bàbá Adédìbú òun ò fi tiẹ̀ ṣe ẹni yẹn ò lè lọ́ọ̀bì kankan tó bá sì tún wá wà níbì kan tó bá lóun fi ti bàbá Adédìbú ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ yẹn hmm. ẹni yẹn kò ní jẹ́ nǹkan kan mi ì Adédìbú kàwé torí èmi ka àkọsílẹ̀ bàbá Adédìbú kan tí wọ́n kọ nípa wọn wípé bàbá Adédìbú gan wọn àti ẹ̀ṣẹ̀ nìkan tó yẹ pé wọ́n struggle tán ṣiṣẹ́ rí bàbá gan sọ ńgbà náà lọ́hùn pé táwọn bá ń làágùn á jẹ́ pé àwọn ń jàmàlà àti gbẹ̀gìrì ni tó gbóná tó gbóná wọn ò ṣiṣẹ́ kan rí pàtàkì pé ah, bàbá ń ṣiṣẹ́ kan ó struggle kan kò ṣẹlẹ̀ rí olóṣèlú dẹ̀ ni wọ́n mi ì sì gbọ́ rí nbìkan tí bàbá yìí sọ ìyìnbó tábà sọ pé wọ́n gbọ́ English wọ́n gbọ́ èdè Gẹ̀ẹ́sì hmm. ṣùgbọ́n ní ìwọ apá ìwọ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà hmm. ẹ lè fọwọ́ ẹ lè sọ fún bàbá yìí pé báwo ni tiẹ̀ jẹ́ nínú ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà nínú ọ̀rọ̀ òṣèlú bẹ́ẹ̀ ni àwọn kan náà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lókè ọya ní ayé ìgbà náà lọ́wọ́ tó jẹ́ pé ẹ lè sọ pé mo ni wọ́n fẹ́ gbà tá a bá sọ pé ìyẹn ni ká fi wò ó ni ààrẹ àná Alhaji Shehu Shagari hmm. ẹ̀kọ́ tíṣà ẹ̀kọ́ tíṣà sàtífíkẹ́ẹ̀tì tíṣà hmm, ló ní hmm. tó sì di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kò ká political science o sọ̀rọ̀ mi yé yín sá ní àdúgbò kan bíi tí mò ń gbé nílùú kan gbà kan Haúsá Haúsá àti Yorùbá ló jọ ń gbé papọ̀ ṣùgbọ́n haúsá tó jẹ́ pé àjọ ń ṣeré kò kàwé hmm. ó sì jáde kánsẹ́lọ̀ ó sì wọlé. Hmm. ní nàìjíríà kan náà yìí. ní nàìjíríà tí mo sọ fún yín ni mo sọ mo sì lè dárúkọ bẹ̀tẹ̀ bá fẹ́ kí n porúkọ hmm. tí gbogbo èèyàn sì mọ̀. kì í ṣe ah. pé bẹ́ẹ̀ lọ ká political science. irọ́ irọ́ irọ́ ká political àjọ ń ṣeré tá àjọ ń jẹ tá àjọ ń mu ni àjọ ń ṣeré láàrin àdúgbò ó sì jáde a sì wò ó pé torí pé ìlú wa jẹ́ ìlú yorùbá o òun jẹ́ haúsá o kìnnì kan kìnnì kan ẹ ti dìbò fún un àjọṣe ni ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school kan bẹ lẹ́yìn ilé wa ibẹ̀ láti dìbò náà jọ náà lọ́hùn hmm. ó sì wọlé ó sì ṣe kánsẹ́lọ̀ rẹ̀ bó ṣe ṣe lọ hmm. ṣe ìgbọ́rọ̀ mi báyìí hmm. ṣe wá rí eh, òṣèlú nàìjíríà kò ní òdiwọ̀n pé eh, eh, tó bá jẹ́ nǹkan báyìí ló máa tó lè ṣe aṣojú àbí nítorí pé jẹ́ nǹkan báyìí ló gbọ́dọ̀ fi máa gbó gẹ́gẹ́ bíi olóṣèlú ṣe é tó fà á ẹ jẹ́ ká wá sọ òkodo rọ̀rọ̀ báyìí ihun tó fà á tí owó ọ̀yà wọn fi ń ju ti àwọn tó dìídì ń ṣiṣẹ́ sí ìjọba lọ kò ju hmm. pé àlàkalẹ̀ àwọn ìjọba wa fún olóṣèlú ni hmm. Hmm. àgbékalẹ̀ àti àlàkalẹ̀ àwọn ìjọba wa fún àwọn olóṣèlú òun ló fà á. mi ò bóyá ọ̀rọ̀ mi yẹn yé yín bàbá ṣe bí wọ́n ṣe gbé ètò yẹn kalẹ̀ nínú àkọsílẹ̀ òfin àti ìlànà àkọsílẹ̀ ìṣèjọba ìṣèjọba àti àkóso hmm. òun ni ó fi àyè sílẹ̀ fún àwọn olóṣèlú láti máa gba àwọn owó tòlótòló hmm. tí wọ́n ń gba àwọn àláwáǹsì kan àláwáǹsì yìí ní ìgan pàápàá gan tẹ́ bá gbọ́ kò nítumọ̀ hmm. nínú àláwáǹsì ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan tó bá yẹ pé orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ kópa nínú eré ìdárayá ti gbogbo àgbáyé tá à ń pè ní olympic bẹ́ẹ̀ni àbí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá hmm. ti àjọ fifa hmm. wọ́n fẹ́ gba ṣe mọ̀ pé òfin fifa kò fi gba àyè kò fi sílẹ̀ jù kọjá iye àwọn tó fẹ́ gbá bọ́ọ̀lù yẹn hmm. mẹ́tàlélógún ni àwọn tó máa kópa tó máa gbá bọ́ọ̀lù hmm. àwọn tó máa jẹ́ bí akọ́nimọ̀ọ́gbá wọn hmm. bóyá bí àti ẹni tó ń ṣe tó ń kọ́ ẹlẹ́mùú ojú léego hmm, kípà pẹ̀lú gbogbo wọn àwọn èèyàn ní ju márùn-ún àbíbí mẹ́fà lọ ṣẹ́ni ní orílẹ̀-èdè nàìjíríà ìjọba wa fi àyíkalẹ̀ débi pé àwọn tó máa tẹ̀lé àwọn tó ń gbá bọ́ọ̀lù yìí lọ láti house of rep àti senator àti àwọn tó wà nílé iṣẹ́ ìjọba nọ́mbà wọn á jẹ́ ìpele méjì tàwọn tó fẹ́ lọ gbá bọ́ọ̀lù gan kí nìdí bàbá àgbékalẹ̀ àti àlàkalẹ̀ tìjọba àti orílẹ̀-èdè nàìjíríà òun ló rí bẹ́ẹ̀ hmm. kò sí nǹkan méjì jù yẹn lọ hmm. àkóso ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà ló fààyè ẹ̀ sílẹ̀ ṣe nígbà tó bá tún wá lọ tán hmm. ṣe ráwọn tó kúrò láti ilé ìgbìmọ̀ asòfin yẹn wọ́n máa ń gba aláwàsí kan tó máa ń pè ní ester code lórí pé wọ́n lọ yẹn àgàgà níbi olympic wọ́n máa ń gba wọ́n pè ní ester code yẹn wọ́n ń san ní náírà o owó ilẹ̀ òkèèrè dọ́là ni wọ́n fi ń san ẹ́sítá kóòdì òun hmm. hmm. ẹ jẹ́ wá béèrè àwọn tó wá lọ ń lẹ́gbẹ̀mọ aṣòfin hmm. <laughs> ṣé wọ́n fẹ́ lọ́ọ́ máa mú gọlé ni àbí kí náà fẹ́ lọ́ọ́ ṣe gangan. ẹ ṣe bàbá ṣe rí gẹ́gẹ́ bí mo sọ fún yín ìṣàkóso àti ètò ìjọba nàìjíríà ó fi àyè sílẹ̀ fúnra àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn wípé tá a bá nírú kan báyìí ṣe o ẹgbẹ́ àtẹ̀lé wọn. ẹgbẹ́ àrùkù tí wọ́n ẹ tẹ̀lé wọn kì í wá ṣe pé bóyá wọ́n lọ ń gbárùkù tì wọ́n ẹ ní rí wọn náà bí tí àwọn èrò wọn bá jókòó sí o kì í pé bóyá máa rójú wọn o ẹ ní rójú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn gan lè wà nù yàrá àbí ilé ilé ìgbàlejò hòtẹ́ẹ̀lì ilé ìtura ilé ìtura kọ́ máa ṣayé wọn bẹ́ẹ̀ kọ́ máa ṣe fàájì wọn bẹ́ẹ̀. ṣùgbọ́n wọ́n gba extra code. wọ́n gba extra code yẹn dandan ni. Hmm. àwọn tó nǹkan kan bá lọ gan nu wọn wọn á mú ìyàwó wọn á máa mọ ọmọ wọn dání. Ah, ah. Hmm. àkóso àti ìṣèjọba nàìjíríà fàyè gbarú ẹ̀ ní àárín yẹn sà so òun ló fi jẹ́ wípé tá a bá sọ pé ká máa wò lọ wò bọ̀ á dàbí pé ọ̀nà àti lówó ní orílẹ̀-èdè nàìjíríà nínú kéèyàn ṣòṣèlú hmm. àbí kó dálé ẹ̀sìn sílẹ̀ hmm. ìkànnì méjèèjì yẹn ni ẹni bá fẹ́ tó fẹ́ ní owó hmm. ní orílẹ̀-èdè nàìjíríà tó fẹ́ lówó dáadáa o kó ṣòṣèlú owó adé. <coughs> ó dáa jẹ́ kí n béèrè báyà lẹ́jọ́ wa lórílẹ̀-èdè nàìjíríà. Mm ààrẹ lẹ́gbẹ̀mọ asòfin ilẹ̀ yìí ó sọ̀rọ̀ kan ó ní owó ìsákiri hmm. ronny cost allowance tàwọn sínétọ̀ ó ní thirteen point five million naira hmm. pẹ̀sì tàwọn rẹ́ẹ̀pù bíi eight million naira hmm. nígbà kan àwọn kan sọ wípé bíi ten million naira torí ọmọ lẹ́gbẹ̀mọ asòfin rẹ́ẹ̀pù kan sọ̀rọ̀ lọ́dún kan ó ní owó gúgúrú àtẹ̀pà ní ten million naira tán fún àwọn hmm. owó àjẹmọ́nú eh, allowance tán fún àwọn owó gúgúrú àtẹ̀pá ni nígbà tá a sì bójú wo owó òun ó tó bíi ten million naira fẹ̀ ní kọ̀ọ̀kan wọn. kí nìdí tí irú àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin yìí tí wọ́n fi ń gba dúró owó yìí tó jẹ́ pé àwọn dókítà onímọ̀ ṣègùn àwọn tó ń fojú tó ń fojú dojú kọ ewu tó ń fojú winá tó ń fojú winá mm, kú mm. àwọn aláìsàn mm. tá a bá ń sọ nípa covid nineteen ó mà níyì àwọn òṣìṣẹ́ elétò ìlera tó bá a lọ tán ti gbógun àkọlù àkọlù kan gba covid nineteen ìmí ìyè nù wọn ìmí ìbá a lọ tí wọn ó sì máa gba hazard allowance ẹnu mi ago. pé owó fífi ẹ̀mí ara ẹni wewu owó hazard òun tó máa gba five thousand naira kí nìdí torí àwọn olóṣèlú sọ pé èyí tó ń gba running cost yẹn àwọn sínétọ̀ kọ̀ọ̀kan thirteen point five million naira kí nìdí tí wọ́n fi wá ṣe tó fi wá rí bẹ́ẹ̀. ẹ ṣe bàbá tá a bá sọ àdá sókè nígbà ìgbà ìgbà ìgbà ló máa fi lélẹ̀ mo sọ fún yín pé ṣe rí ètò ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè nàìjíríà ó fi àwọn àyè yẹn sílẹ̀ kò sí ìdí méjì kò sí ìdí kan ẹ jẹ́ ká ṣe báyìí hmm gbogbo ala lọ sí ilé ẹlẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mm. primary school àdèmọ̀ mm. pé ńgbà tá a wà ní kíláàsì a máa ń ní aṣojú captain mm. àwọn kan ní janitor àwọn kan ní monitress a pè lórúkọ oríṣiríṣi débi pé a ní prefect hmm. senior boy senior girl ṣe é mọ̀ pé ẹ jẹ́ ká ti bẹ̀ yẹn wò lọ senior boy senior girl ní ayé ìgbà yẹn captain ní kíláàsì títí débi pé student union president nílẹ̀kọ́ gíga university wọ́n lọ ń fara ń gbólẹ̀ tó ń jìyà fún àwọn ènìyàn wọn ni wọ́n lọ ń fara ń jìyà fún àwọn èèyàn wọn ni tá a bá máa mú ó yá lọ pé tíṣà wá ní kíláàsì captain ló máa dì máa lọ pé tíṣà ní school ní ilé ẹ̀kọ́ yunifásitì ilé ẹ̀kọ́ ga yunifásitì a fẹ́ pe lecturer àbí nǹkan kan ṣẹlẹ̀ àbí láàárín àwọn alákòóso ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ nǹkan kan ò ṣe mọ́ránmọ́rán àwọn student union ló máa jà gẹ́gẹ́ bí aṣojú ọ̀pọ̀lọpọ̀ ń gbà mí inú wọn gan wọn á tiẹ̀ fún wọn níwèé máa lọ sílé ẹ hm, lọ jókòó lé wọn á lé wọn dànù àmọ́ bí àwọn èèyàn ṣe ń sin àwọn ènìyàn àwọn eléyìí wọn ò gba àláwáǹsì kankan hm. wọn ò gbowó kankan àwọn eléyìí gan náà pè ní selfless service ní èdè olóyìnbó hm. ṣùgbọ́n ṣe rí gẹ́gẹ́ bí aṣojú ní ètò òṣèlú ti ní ipò òṣèlú ti nàìjíríà ẹ mú fún yín bàbá kò sí kankan ju wípé aṣojú mo fẹ́ lọ lówó ni mo ló ṣe dàbí pé òṣèlú nàìjíríà nínú kó ṣe àbí kó kú ni. Hmm. bó o bá o pa. bó o bá o bu lẹ́sẹ̀. olófin rí bẹ́ẹ̀ torí ó ti pé ọ̀nà àti ṣoríire lélẹ̀ hmm. ẹnu kìnìún dẹ̀ lówó wà hmm. the only way the hard way ọ̀nà tí mo fi lè lówó yìí ni pé ihun tó bá máa ṣẹlẹ̀ mi ì mo ń gbàbẹ̀ lọ. so kò wá sí nǹkan kan tó special nínú ẹ̀ náà tábà sọ pé bóyá pé eh, gẹ́gẹ́ bá yín sọ pé eh, ó yẹ kí owó wọn kó máa ju ti àwọn òṣìṣẹ́ ìjọba lọ ṣe hmm. níbi tí àwọn olóṣèlú tá à ń sọ rí hmm. ok kí n ṣàfikún ọ̀rọ̀ ìtẹ̀sọ́ lẹ́ẹ̀kan wọ́n ń gba hazard allowance wọ́n ń gba running cost thirteen point something million ní senate hmm. ní ọdún nineteen ninety nine nígbà tí ètò ìṣèjọba àwarawa tó padà wá hmm. tí bàbá wa lóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ hmm. tí wọ́n ń ṣe ààrẹ àwọn ilé ìgbìmọ̀ asòfin lọ́dún náà lọ́hùn wọ́n bá fà kékọ́rí wọ́n ní furnishing allowance tí wọ́n ṣètò ẹ̀ fún wọn pó kéré jù hmm. lọ́dún náà lọ́hùn ìlú wa ní furnishing allowance wọ́n ní three million tán fáwọn kéré jù ìgbà yẹn náà ìbéèrè tí mo bira mi ni pé ẹ̀ torí Ọlọ́run ẹ wá three million nígbà náà lọ nígbà náà lọ three million ìgbà yẹn ẹ wo ọdún tá à ń sọ yìí síbi tá a wà yìí hmm. ọdún bíi ọdún bíi méjìlélógún sí hmm. ọdún bíi hmm. mẹ́tàlélógún ni o síbi tá à ń sẹ́ àkókò tá à ń sọ yìí ṣé wọ́n fẹ́ lọ ra ṣíyà òní góòlù ni àbí wardrobe tó fẹ́ fi káṣọ òun sí góòlù ló fẹ́ fi ṣe ni ní ìgbà yẹn three million yẹn tá a bá sọ pé ká máa wo lọ báyẹn sí ó yà ní onífẹ̀ẹ́ tóbi twenty million pẹ̀lú bí ọ̀tọ̀ eh, ètò àṣepàrọ̀ owó ṣe rí bó ṣe ọrọ̀ àti bí ọrọ̀ ajé ṣe rí wọ́n á wò pé ah, owó ìpọ̀ kọjá ohun tí àwọn arábí ìfẹsẹ̀ wọn lẹ̀ ní ìgbà yẹn náà dẹ̀ rí tẹ́ bá rẹ̀ tó jàjà ṣe ṣíà àga ìjókòó sílé tó ra ṣíà sílé ṣíà tẹ́ lè rí gẹ́gẹ́ nílé mẹ̀kúnnù hmm. tó wọ́n jù ní ìgbà yẹn two seater àti three seater àti single kan àti kan ẹ rí bóyá bíi fifteen thousand twenty thousand hmm. nílé mẹ̀kúnnù àwọn kan dẹ̀ fẹ́ fi three million wọ́n fẹ́ fi ṣe furnishing allowance ọlọ́run a máa ṣàánú wa ṣùgbọ́n ṣe rí nígbà yẹn hmm. ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà wọn ò fiyè sí ọ̀rọ̀ yẹn hmm. wọn ò dẹ̀ tó bá pẹ́ ń sìn ni wọ́n á kà á kún wọ́n á fẹ́ mú bí nǹkan hmm. wọn ò mú bí pé kò sí kó tó ṣe àwọn èèyàn nígbà yẹn ju pé a ṣe padà sí ìjọba àwa ara wa ni ìjọba ológun máa lọ àwọn èèyàn gbójú kúrò níbi ọ̀rọ̀ yẹn wọn sọ̀rọ̀ lọ́bẹ̀ ó dàbí pé bàbá wa Ọbásanjọ́ bá wọn tún wá wọ̀rọ̀ kò fi ṣàdá wọ́n bá wọn wọ́gbọ́n dá sí ngbà iná lọ torí wọ́n ti fẹ́ sọ pé àwọn fẹ́ yarí àwọn fẹ́ strike àkọ́kọ́ tí mo kọ́ bọ́ tó fẹ́ strike nìyẹn. <laughs> torí olóṣèlú strike rí ah, nàìjíríà ṣùgbọ́n ngbà yẹn wọ́n múra pé àwọn fẹ́ strike àwọn ò ní jókòó nítorí pé owó tán fún àwọn fún furnishing allowance ó kéré jù tí dókítà bá fẹ́ lọ wo ẹni tára ẹ̀ ò yá mm. nílé iṣẹ́ ìjọba mm. òun ló máa ń repo sí ọkọ̀ tó ń gbé lọ hmm. àbí kẹ́kọ̀ọ́ wọ mọ́tò hmm. nínú owó oṣù tó ń gbà náà ló máa fi ra epo hmm. ṣé láwọn tá à ń wí bọ́n ń travel bọ́n ń lọ bọ́n ń bọ̀ ìjọba ló ń repo sínú ọkọ̀ wọn àwọn ò ra nǹkan kan bí ọmọ wọn bó wúkọ́ nu lé ìjọba ló máa rògùn fún ìjọba tún fàyè sílẹ̀ débi pé gẹ́gẹ́ bí aṣojú nílé ìgbìmọ̀ aṣòfin àti aṣojú nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin wọ́n ní ẹ̀tọ́ sí sẹ́kítírì tíjọba máa sanwó ẹ̀ wọ́n tún ní ẹ̀tọ́ sí kúkù tí ó máa so oúnjẹ wọn kíyàwó wọn máa so oúnjẹ. gbogbo àwọn eléyìí dírẹ́bà wọn ìjọba ni ó sanwó ẹ̀ gbogbo àwọn eléyìí wọn ó níye àwọn òṣìṣẹ́ tí wọ́n máa gbà. lẹ́ni kọ̀ọ̀kan tí wọ́n gbà fún wọn. fún wọn gbà fún wọn tó dẹ̀ jẹ́ pé ìjọba ló máa san owó ẹ̀ tí ò kì í ṣe àwọn ṣùgbọ́n ẹ rántí pé a sọ pé kí wọ́n lọ ṣojú ni hmm. Hmm. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tá a dẹ̀ ń sọ yìí ẹ má sọ pé mo tún padà sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kò ní kọjá secondary school certificate. ìwé ìwé òfin nàìjíríà ló là kalẹ̀ bẹ́ẹ̀. gẹ́gẹ́ mo ti ta kọ̀ọ̀kan náà hmm. tàjọ sọ náà nìyẹn pé ètò ìṣèjọba títí wa ní orílẹ̀-èdè nàìjíríà òun ló fi ààyè gbà á ló fi àkọsílẹ̀ wọn hmm. lórí àkóso wa hmm. ló fi ààyè gbà á bí a ṣe ń ṣe òṣèlú yẹn. <laughs> ibi tí ìbéèrè ń bọ̀ níbẹ̀lẹ̀ ti sáré mẹ́nu bà fẹ́rẹ̀ hùn torí ọmọ ọdún ládé bàbá ní parọ́ tanra wa jẹ. Mm. Eh, ẹgbẹ́ asuu bẹ́ẹ̀ni n tó fa ìyanṣẹ́lódì ẹgbẹ́ asuu gbogbo bẹ́ẹ̀ni kò kọjá ọ̀rọ̀ owó yìí hmm. àwọn ẹ̀tọ́ hmm. ńgbà tó bá yá johesu hmm. àwọn náà tún lè. wọn á sọ pé àwọn náà tún fẹ́ daṣẹ́ <laughs> nígbà míì tí àwọn eh, tánpẹ̀ ní nand bẹ́ẹ̀ni àwọn dókítà ìgbà tó bá yá àwọn òṣìṣẹ́ ìjọba gbogbo ẹgbẹ́ labour hmm. wọ́n lè foríkorí kan ṣe ìfẹ̀hónúhàn tó ní pé àwọn ẹ̀tọ́ àwọn àjẹmọ́nú gbogbo tó yẹ kó kàn wọ́n hmm. kò dọ́dọ̀ àwọn nígbà tí ẹni àwọn ti ń sojú torí àwọn olóṣèlú ibà aṣojú lẹ pè wọ́n tí wọ́n ń gbarú adúrú owó tùlùtùlù yìí hmm. wọ́n wò pé irú àwọn òṣìṣẹ́ ìjọba ti ń yanṣẹ́ lódì gbogbo ìgbà yìí kí ló yẹ ká ṣe lórí ọ̀rọ̀ wọn ṣé ká fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ kan máa yanṣẹ́ lódì àbí kí ẹ̀tọ́ tó yẹ kó kàn wọ́n kó mọ́ kàn wọ́n kákan fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n sì máa yẹnsẹ́ lódì lọ ni àbí kí ìjọba wà nǹkan ṣe sí tí ẹ̀tọ́ wọn ti wọn gan tó lè gòkè àbí àwọn tí ń gbowó tùlùtùlù yìí kí wọ́n gbé owó tiwọn wálẹ̀ àbí èwo ni kí a ṣe ń gbogbo rẹ̀ <laughs> èyí tá a bá padà dé ní tí ẹ bá fèsì sínú ẹ jẹ́ ká dókè lọ́nà. <laughs> Kaftan TV la wa ń wò Kaftan TV kárí ayé. Mm. Kaftan TV la wà ń wò ó ṣe ti gbọ́. tó ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo Kaftan television ibẹ̀ lẹ ti máa máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ bá gbọ́ ń bí àwa la sọ ẹ wọn ní fẹ́ lómi ìṣe ire o. Kaftan TV Yorùbá ẹ jẹ́ ká máa wò ó nígbà gbogbo èmi náà máa ń wò ó èmi náà kó jẹ o èmi náà la èmi náà láìkí ẹ ẹ máa bá wa wo Kaftan TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ń bẹ ibẹ̀ ní kẹ́ dúró pàṣẹ. ẹ̀yin aráalé ẹ máa wo Kaftan TV o Kaftan TV yóò ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ máa bá wa wò. Kaftan TV is the best kápolówó ọjà kájé ó búgbájẹ o Kaftan TV là wà ń wò Kaftan TV yìí kárí ayé. Kaftan TV la wa ń wò ṣe ti gbọ́. ẹ wo ẹ máa wo Kaftan TV. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ̀yin yẹn wa ẹ káàbọ̀ padà ẹ ò bẹ ṣe mọ̀ pé abala tó kàn yín aráàlú gbọngbọngbọn òun náà ni abala tí a wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí àlejò wa tó ń ṣe kíni tó tún bá wá yànnà náà àwọn yẹn ní onípele òǹpele baba jp <laughs> kí a tó lọ lẹ́ẹ̀kan hmm. baba jp béèrè ìbéèrè kan lọ́wọ́ àlejò wa tí wọ́n fẹ́ fi èsì sí ìdáhùn ọ̀hún. Hmm. Hmm. bẹ́ẹ̀ torí àwọn olóṣèlú yìí wọn ò wọn èyí yanṣẹ́ lódì hmm. àwọn olóṣèlú nàìjíríà ò yanṣẹ́ lódì rí hmm. ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ ìjọba yanṣẹ́ lódì hmm. ṣé kí ìjọba kó gé owó ti àwọn àjẹmọ́nú táwọn olóṣèlú gbogbo ń gbà kó gé wálẹ̀ ni àbí àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń fapá jánu gbogbo gbà tán ń bínú tán ń daṣẹ́ lórí tán ń daṣẹ́ lẹ̀ yìí kí ìjọba ó fi kún owó tiwọn náà ni kó bàtà olóṣèlú dọ́gba ewu ọ̀nà làá gbà nu méjèèjì. ẹ ṣe bàbá jp atọ́kùn ṣe rí <laughs> ọ̀rọ̀ ọ̀hún ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí hmm. ṣe rí iṣó kò ṣe pọ́nlá hmm. iyọ̀ kò sì ṣe tú dànù ọ̀rọ̀ yẹn pa ká sọ díẹ̀ o hmm. ṣe rí tí ìjọba tá bá sọ ẹ jẹ́ ká sọ tí ìjọba bá ní pé kóun ó fi kún owó àwọn òṣìṣẹ́ àbí kí wọ́n dá wọn lóhùn láti máa máa yanṣẹ́ lódì. kówó tí wọ́n gan tó tún kó tóbi bíi tàwọn aṣojú yìí. bẹ́ẹ̀ ni ṣe rí tíjọba bá ṣe bẹ́ẹ̀ fún àwọn aṣojú dájúdájú wọn á tún ṣe bẹ́ẹ̀ náà fáwọn olóṣèlú. Hmm. Hmm. wọn ò tún fi kún tiwọn. dandan ni. ẹ tí wọ́n ti tóbi tẹ́lẹ̀. a tó bá tún tóbi náà ni ìdí rèé erin ò kí ń fọkọ́ ọmọ ẹ̀ ó fọn ni. Hmm. erin kò ní fọn kọ́mọ ẹ̀ ó fọn fọ́múlà ìjọba nàìjíríà nìyẹn hmm. ṣe rí ètò ìṣèjọba nàìjíríà àti ètò ọrọ̀ ajé tí à ń ṣe ní nàìjíríà eh, ó ti fi àyè sílẹ̀ wípé olówó a máa lówó akúṣẹ̀ a máa kúṣẹ̀ hmm. òun làwọn olóyìnbó ń pè ní capitalist economy Ni hmm. ìmọ̀ bẹ́ẹ̀ ń gbọ́ mi bàbá. à ń gbọ́ yín. ṣe rí tí ìjọba wa sọ pé léèní o gbogbo ohun tí àwọn ará bíi tán ń sọ tán ń béèrè yìí káwọn olóṣì àwọn òṣìṣẹ́ kan má dáṣẹ́ sílẹ̀ mọ́ hmm. ká dá wọn lóhùn ká fún wọn ká gbà fún wọn ká ṣe fún wọn bọ́n ṣe fẹ́. irú hazard allowance òun ṣẹ̀wọ̀n dókítọ̀ kó di bí i fifteen million. tó bá di fifteen million àwọn olóṣèlú wọn á sọ fún ìjọba àpapọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wípé sit allowance wọn bóyá ní assembly hmm. state àbí house ní uh, national ní ojoojúmọ́ ní hmm. ojúmọ́ kan a máa wọ bóyá bíi one point a máa wọ bóyá bíi five five million per day lójoojúmọ́. Hmm. <laughs> tó bá lè rí kórìí bẹ́ẹ̀ yẹn hmm. àwọn náà béèrè bẹ́ẹ̀ hmm. wọ́n á béèrè wọ́n ti ṣe níṣe pé ìyàtọ̀ gbọ́dọ̀ wà láàárín àwọn àti àwọn ènìyàn tó kù. ẹ jẹ́ ń béèrè báyìí kí lọ́bọ fi ṣorí tínà kí ò ṣe ní nàìjíríà àwọn olóṣèlú yìí kẹlómi tó lọ lẹ́gbìmọ̀ asòfin tíṣà ni tíṣà ni kẹlómi tó lọ lẹ́gbìmọ̀ asòfin ẹlòmíì gan ti rìtáyà níṣẹ́ ìjọba. Mm kó tó lọ lé ìgbìmọ̀ asòfin. bẹ́ẹ̀ni. nínú iṣẹ́ ìjọba yóò máa gbọ́ rìtáámẹ́ǹtì níṣẹ́ ìjọba. bẹ́ẹ̀ni. tó bá sì tún di sínétọ̀ àbí tó di rẹ́ẹ̀pù hmm. àbí tó wà lẹ́gbìmọ̀ asòfin eh, ìpínlẹ̀ hmm. yóò tún máa gbowó hmm. rìtáámẹ́ǹtì rẹ̀ níbi iṣẹ́ ìjọba yóò sì máa lọ. bẹ́ẹ̀ni. kí lọ́bọ̀ fi sórí china kí o ṣe bí àpẹẹrẹ. <laughs> Eh, ẹ̀yin ní first degree báyìí. bẹ́ẹ̀ni. èmi náà ní first degree èmi gbaṣẹ́ tíṣà iṣẹ́ tísàlẹ̀ yìí náà ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé orí bá yín ṣe ẹ wá di olóṣèlú ẹ lọ lẹ́gbìmọ̀ asòfin nígbà tẹ wà lẹ́gbìmọ̀ asòfin o èmi tí àjọjọ ní first degree lọ ó tẹ tí yín gan tẹ̀lé jẹ́ nc hmm. kémi sì ní first degree lọ níbi iṣẹ́ tíṣà tí mò ń ṣeun iye tíjọba ń san kò tí ì tó ra lẹ̀ débi tí ó kọ́lé hmm. torí àwọn ọmọ náà ti gbẹnu sókè. bẹ́ẹ̀ni wọ́n ti wà nílé ẹ̀kọ́ gíga fáìtì ṣùgbọ́n ẹ̀yin lẹ́nu bí ọdún mẹ́ta tẹ́ ẹ sáré wọlé ìgbìmọ̀ asòfin hmm. àbí tẹ́ ẹ gba political appointment kan gbúrúrú ẹ ti bẹ̀ sí lu ọkọ̀ hmm. gbúrúrú ẹ ti bẹ̀ sí kọ́lé káàkiri hmm. èmi tí mo wá jẹ́ òṣìṣẹ́ ìjọba tí mo jẹ́ tíṣà tó sì jẹ́ pé first degree níbẹ̀ lọ́wọ́ mi èmi ò mọ̀ wò pé ah lẹ́nu ọjọ́ mẹ́ta tí ọ̀rẹ́ wa tó sáré di assembly member yìí tó gba àpò olóṣèlú ìbànújẹ́ wà ní gbọ̀kàn tèmi hmm. Hmm. ṣé kì í ṣe ti àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà ń ròrè tán fi ń daṣẹ́ lẹ̀ hmm. pé kí lọ̀bọ̀ ń fi ṣorí tínà kí o ṣe lólẹ́dẹ̀ yìí. ẹ ṣe bàbá ṣe rí ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ó rí bẹ́ẹ̀ lóòótọ́ lóòótọ́ ṣùgbọ́n kì í wá ṣe nítorí ìdí yẹn nìkan tá a bá wọnú ìwé ìròyìn láàárọ̀ yìí mo ti ẹ̀ dé lórí ẹ̀rọ ayélujára. Mm abẹ́yẹ̀fọ́ Twitter hmm. àwọn kan ní ìpínlẹ̀ Edo àìpínlẹ̀ Delta ní àná wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú hàn yìí pé owó ìfẹ̀yìntì àwọn ìjọba ò san fún wọn lásìkò hmm. ibi tí wọ́n ti ń sọ ẹnìkan ṣubú lulẹ̀ nú wọn ó sì ṣe bẹ́ẹ̀ òun náà lọ. Hmm. wọ́n ya fọ́tò arábìnrin ọ̀hún sí orí ẹ̀rọ ayélujára Twitter ṣe rí ohun tó ṣe ní láàánú jù púpọ̀ púpọ̀ ni wípé àwọn òṣìṣẹ́ ìjọba ṣe ní táwọn èèyàn wa bá ti dókè tán wọn kì í máa ń wo ará ìsàlẹ̀ bí èèyàn mọ́ hmm. ṣe rí bẹ́ẹ̀ ní first degree tí mo ní first degree èmi àti yín jọ ń ṣiṣẹ́ nígbà tó wá yá èmi wá ní àǹfààní láti bọ́ ní ipò kan láti bí olóṣèlú kò sí bá a ṣe lè jọ máa jẹ bá a ṣe lè jọ máa mú tí n bá ti débẹ̀ yẹn àti rántí tíṣà tá a jọ ń ṣe tẹ́tẹ́lẹ̀ ó máa lera díẹ̀. Hmm ẹ jẹ́ fún yín lápẹ̀rẹ̀ kan tó jẹ́ tara mi ìyá tó bí mi tíṣà ni hmm. ó fẹ̀yìntì ní ẹnuṣẹ́ tíṣà ní ọdún two thousand and seven owó tí wọ́n san fún lọ́hùn náà lọ́dún náà lọ́hùn gbẹ́ bí owó gratuity owó ìfẹ̀yìntì hmm. bóyá ló pé two million. Hmm. fún thirty five years. kò ju two million lọ sa, kábíyèsí olódùmarè. ẹ ṣèyẹn lé ní iye tí ìyá mi ń gbà lóṣooṣù bíi pension báyìí lọ́wọ́ ìjọba kò ju thirty thousand lọ. Hmm. Hmm. ó kàn lè ṣe ń jì tékeré tíntínní díẹ̀ báyìí bóyá bíi three hundred ló lé ni hmm. ní thirty thousand àwọn kan dẹ́ wà tó jẹ́ pé àláwáǹsì wọn lásán àwọn eléyìí ò kàwé o wọn ò ṣe tíṣà o wọn ò kàwé mo rẹ́ni tó jẹ́ wípé ó bẹ̀rẹ̀ ipò òṣèlú níbi tá a jọ ń gbé nílùú ibi tí mo ti wá tàjọ tó ń ṣe òṣèlú ó ń ṣe òṣèlú báyìí ó bẹ̀rẹ̀ láti kánsẹ́lọ̀ nígbà tó ṣe kánsẹ́lọ̀ ẹ̀gbọ́n tiẹ̀ tún ṣe mọ́kùmọ́kù hmm. ó ṣe oṣoowo tó àwọn fẹ̀sùn kan wọ́n fẹ̀sùn kan ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ òṣèlú wa irú èèyàn bẹ́yẹn ẹ̀ tún ní jẹ́ kó lọ ẹ̀ ní jẹ́ kó lè tó wáyé pé lùbòmíì ni kò lè gbá kó ti mọ́ wọn ò ní gbà kó díje mọ́ ó tún ṣe bẹ́ẹ̀ ó délé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ hmm. àwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ abẹ́ṣekáwọ́ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ níbi tó ṣe é dé ọ̀nà ìkọ̀ọ̀kan ló ní jíìpù tí wọ́n ń gùn wọ́n gun jeep wọ́n gun jíìpù mo mọ méjì náà wọ́n lo àkúrà jíìpù. tíṣà sì gba eh, two million naira eh. gratuity eh. Ah, lẹ́yìn thirty five years. ọ̀rọ̀ tí mò ń sọ yìí gbogbo tí mò ń sọ yìí gbogbo tí mò ń sọ yìí ohun tí mo system tí mo ṣe wà nú ẹ̀ dáadáa ni ó ń gba wọ́n ń gba wọ́n pé ah, pé ó jẹ́ assembly man nígbà tó lọ́ọ̀ tó wá fẹ́ ṣe inú assembly man tó wà yẹn wọ́n tún wá fi ṣe olórí aṣojú tó pọ̀ jù. Hmm. olórí ọmọlé tó pọ̀ jù òun ni wọ́n fi ṣe olórí. kò sì ní first degree lọ. kò ní ó ṣe kánsẹ́lọ̀ ní ward four ngbà náà lọ mi ìfẹ́ dárúkọ bẹ̀ ó ṣe kánsẹ́lọ̀ ward four ọ̀rọ̀ yẹn fẹ́ mú tàbí ṣùgbọ́n dání ṣùgbọ́n torí pé ó láwọn kan tó wà lẹ́yìn ẹ̀ tán ṣe rí ṣe rí kinní kan sà tó lè yanjú ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ká máa tanra wa jẹ́ mm. eh, eh. ó dìgbà tí nǹkan méjì ni èkíní níjọ́ ta bá ti gbọ́n ní orílẹ̀-èdè nàìjíríà wípé ká má dìbò fún pátì ká dìbò fún pásọ́nálítì. Hmm ká dìbò fún olórí jorí ká má dìbò fẹ́gbẹ́ òṣèlú. lọ́tà bá ti gbọ́n ọgbọ́n yẹn tójú wa ti là débẹ̀ ṣe mọ̀ pé nínú bíbélì ó ní nígbà tí wọ́n jẹ èso náà ojú wọn sì là wọ́n sì mọ̀ pé wọ́n wà ní ìhòòhò lọ́tà hmm. bá ti lè gbọ́n tójú wa ti là nàìjíríà pé ah ibi báyìí lọ̀rọ̀ wa kù sí tá bá ti lè gbọ́n débẹ̀ àṣeyọrí kan nìyẹn fún wa o hmm. ṣùgbọ́n ọlọ́run la máa bẹ̀ ká lè gbọ́ngbọ́n yẹn hmm. nítorí wípé bá a ṣe wà ń sìn báyìí nígbà tán bá tún dé wọ́n máa tó tún dé lẹ́nu jọ́ mẹ́ta wọ́n tiẹ̀ ti ń dé gan báyìí hmm, hmm, wọ́n ti ń dé wọ́n ti ń wá o wọ́n ti máa wá jàgbàdo wọ́n ti ń wá lórí títì wọ́n ti ń dé báyìí tó bá ti wá tó ti dìgbà náà lọ́hùn káwọn èèyàn wá máa ṣe rí àṣà pé ẹ dìbò ẹ sì bẹ̀ ẹ kọ́kọ́ yọ kúrò nínú gbèsè ayé yín ná hmm. ẹ yọ kúrò ẹ yọ kúrò àwọn tó dìbò tó ṣe bẹ̀ ń jọ sí tí kò tí ì pẹ́ yìí oòrùn pa àwọn ọmọ wọn báyìí lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ yìí five thousand wọ́n ṣe ṣọ́bẹ̀ yẹn ṣé wọn ò jẹ́ tán eléyìí tó tiẹ̀ dùn mí jù tó dùn mí tí mi expect láti gbọ́ níjọ́ yẹn mo wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ kan nílùú wa bíbáyé náà ni mo wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ kan ayé ìgbà tán ni ká máa lo aṣọ ìbòmú tán mú tán mú ní kíkankíkan àwa jókòó bàbá yẹn bóyá náà àwọn olóyè oko ni ó filẹ̀ kẹsọ̀ báyìí àjọ jókòó mi fẹ́ dárúkọ lé mi fẹ́ dárúkọ bẹ̀yìn àdúgbò yẹn àjọ jókòó báyìí bá wa ń sọ̀rọ̀ àwọn ìdìbò ẹ̀sìn bẹ̀yìn bàbá yẹn á ti máa lọ bí seventy years hmm. tàbí kó jù bẹ́ẹ̀ èsì tó máa sọ bá sọ pé ah, àwọn èèyàn wọ́n ṣe bá ah, ó la kàn ń sọ bẹ́ẹ̀ ni ó ní ráìtì tí wọ́n náà gbà yẹn ó ní ẹ̀tọ́ wọn nìyẹn. Hmm, five thousand lẹ̀tọ́ ọmọ ní nàìjíríà. Hmm, mo wá pé kí ló lè mú kí àgbàlagbà báyìí kó ronú báyìí hmm. àgbàlagbà an elderly person dájúdájú irú àwọn àgbàlagbà báyìí pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà kò dẹ̀ sí ohun tó fà á ju pé ìṣẹ́ ti bá àwọn èèyàn mú mi dáadáa lára ní àwọn ìpínlẹ̀ kan mi ní dárúkọ ìpínlẹ̀ yẹn àwọn tó jẹ́ olóṣèlú wọn tó jẹ́ aṣojú wọn ni wọn tó ń kó jẹ ní owó wọn bẹ́ẹ̀ kò kì í ṣe kékeré ṣùgbọ́n tó bá ti wá kó hundred jẹ tó bá ti wá tó ti fún wọn ní five inú wọn á máa dùn wọn á máa dùn wọn á máa fò sókè wọn á máa yọ̀ wọn á léèyàn ti dé wọn ti gbàgbé pé owó wọn náà ni wọ́n ń jí tó wá fún àwọn ní tọ́rọ́ nínú ẹ̀. ẹ ẹ àlejò mẹjẹ kí n béèrè béèrè yìí o. bẹ́ẹ̀ni. ṣé ẹ ń sọ pé kí wọn fi kún owó òṣìṣẹ́ ìjọba báyìí ní ìdí tí mo fi ń béèrè rẹ o. bẹ́ẹ̀ni. nígbà tí àwọn ọmọlẹ́gbẹ̀mọ asòfin kẹsàn-án tí wọ́n wọlé tán dìbò fún wọn hmm. tí wọ́n gbà wọ́n wọlé hmm. welcoming service tí wọ́n ṣe fún wọn àwọn four sixty nine ni gbogbo wọn níye àwọn tí ń bẹ lẹ́gbẹ̀mọ asòfin hmm. ṣé three sixty bí nǹkan ńlá wọn rẹ́ẹ̀pù one oh nine ni àwọn sẹ́nẹ́tọ̀ ní ti àwọn sẹ́nẹ́tọ̀ àpapọ̀ gbogbo wọn bí ká sọ wípé three four sixty nine ni gbogbo wọn four point six eight billion naira mm. ni ètò tí wọ́n ṣe sílẹ̀ fún wọn gẹ́gẹ́ bí welcoming package hmm. pé àjẹmọ́nú wọn táàbù kí wọn káàbọ̀ kan four point six eight billion naira hmm. tán fi kí wọn káàbọ̀ bó sì máa ń ṣe fún wọn gbogbo gbàrẹ́ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí àwọn ìmọ̀lẹ́gbìmọ̀ asòfin wọ́n sọ̀rọ̀ lórí àbá òfin kan pé kí àwọn tán jẹ́ principal officers nílẹ̀gbìmọ̀ asòfin hmm. bíi ààrẹ ilẹ̀gbìmọ̀ asòfin àgbà hmm. àti abẹnugan nílẹ̀ aṣojú hmm. ṣòfin pé kí wọ́n máa gba life pension pé wọ́n fẹ́ máa fún ọ ní life pension àwọn àti igbákejì wọn ni o tó bá sì wo life pension yìí tó fẹ́ máa fún wọn yìí owó ńlá ni owó tùlùtùlù ni nígbà tí wọ́n bá ti gba gbogbo àwọn allowances allowances allowances gbogbo tí wọ́n bá ti gbà á tán lẹ́yìn ọdún mẹ́rin ọdún mẹ́jọ àbí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tẹ́lómi ti wà ń bẹ̀ tó bá ti gbà tán wọ́n ṣètò máa fún wọn ní life pension lọ́jọ́ ayé wọn gbogbo bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní wọ́n dìbò pa hmm. àbá òfin o hmm. ìdí tí mo fi pé owó tùlùtùlù náà fẹ́ máa fún wọn rèé àwọn ààrẹ tó ti kúrò lórí oyè àtàwọn igbákejì wọn wọ́n ní wọ́n ń gba life pension pé life pension gbogbo wọn wọ́n sì ń gba eh, seven point eight billion hmm. lọ́dọọdún. Mm. mm tíṣà àbí dókítà òṣìṣẹ́ ìjọba àbí lẹ́kṣọ́rà yóò sì lo thirty five years lẹ́nu iṣẹ́ ọba wọ́n máa gba gratuity kí principal máa gba six point five million hmm. fún thirty five years wọ́n gratuity hmm. kí ẹnìkan máa gba two million owó gratuity hmm. ẹ sì wo àwọn owó tá a tò kalẹ̀ fún àwọn olóṣèlú yìí ṣé ẹ ń sọ wípé kí wọ́n fi kún owó òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ni. ẹ ṣe bàbá ṣe rí mo fẹ́ kẹ́ délẹ̀ ni ibi tí mò ń lọ ó níbi tí mò ń lọ nígbà tẹ̀ fi ní kẹ kẹ ṣe àlàyé àwọn kan tẹ̀ ń ṣe fún mi mm. ibẹ̀ náà ni mo máa padà sí mò ń sọ àwọn ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ méjìlá ní mm. ìkíni mò ń sọ ọ́nú ẹ̀ mo kọ́ fẹnu bàyẹn pé kí àwọn èèyàn wa tí wọ́n bá ti lè gbọ́n àti máa dìbò àṣeyọrí tó wà bẹ́ẹ̀ ni mo sọ fún yẹn ọ̀nà àbáyọ tó wà bẹ́ẹ̀ nìyẹn mm. pé kí wọ́n bá ti lè mọ̀ pé èèyàn ṣe mọ̀ pé nígbà tá a bá rí pé ẹni yìí èèyàn ni kò ní fi ṣẹgbẹ́ tó ti wá àmọ́rú èèyàn tó jẹ́ àmọ́rú ìwà tó ń hù àmọ́rú hmm. èèyàn tó lè jẹ́ tó bá débẹ̀ á rí ti wa rò á ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n dìbò yàn sílé aṣojúṣòfin tí wọ́n yìnbò yàn sílé aṣòfin tó jẹ́ pé ńgbà tán bá débẹ̀ ó dín di ọdún mẹ́rin yẹn wọ́n máa ń sùn nu gbọ̀ngàn ni hmm. ẹ máa ma wọ̀n báyìí wọ́n á sùn báyìí wọ́n máa sùn ní gbogbo ìpàdé bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀ ń sọ̀pọ́ọ̀tì gangan mi wọ́n ti ẹ̀ move motion débi tán máa sọ̀pọ́ọ̀tì wọ́n á mẹ́gbẹ̀ẹ́ báyìí tán máa ma sùn a máa ń wò wọ́n tẹlifíṣàn wọ́n máa ma sùn báyìí lórí amóhùnmáwòrán hmm. wọ́n á sùn ni eléyìí ẹni táwọn bá fẹ́ yàn síbẹ̀ eléyìí kìí ṣe tó máa débẹ̀ lọ máa sùn hmm. tó jẹ́ pé kìí ṣe gbọ̀rọ̀ tán bá sọ bẹ́ẹ̀ ló ń ṣe déédéé ara ẹ̀ òun náà àti ẹ̀mí sọ pé òkè àwọn èèyàn mi ẹ ṣe báyìí fún ẹ ṣe báyìí fún ẹ ṣe báyìí fún wọn tó máa lè mú àbá jáde òun ní ká dìbò yàn ìṣẹ́gun kínní nìyẹn hmm. ṣe rí ìṣẹ́gun kejì tó lè bá tó lè mú kí gbogbo àwọn kínní kó níyànjú òun ni wípé bóyá kí n sọ bí ká padà sẹ́sẹ̀ àárọ̀ hmm. àbí ká tún àgbékalẹ̀ àti ètò ìṣèjọba tiwa yẹn hmm. ká tó tún kọ hmm. ṣẹ́ni ní ayé ìgbà kan rí àwọn tá à ń fẹnu àwọn tá à ń pè lólóṣèlú yìí hmm. bá bọ́n ṣe ń ṣe yìí ní ayé ìgbà kan rí kò rí bẹ́ẹ̀ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ ní ìjọba àwarawa alákọ̀ọ́kọ́ nígbà yẹn náà lọ́hùn ilé ìgbìmọ̀ asòfin kan la ní late ọba adésọjí adérẹ̀mí ni wọ́n ń ṣojú ilẹ̀ yorùbá. gbogbo ilẹ̀ yorùbá. bẹ́ẹ̀ ni ọ̀ọ́ni tìlú lè fẹ̀. bẹ́ẹ̀ ni nígbà náà lọ́hùn ṣe rí nígbà tí wọ́n bá ọjọ́ tán bá ti lọ jókòó ìpàdé yẹn nìkan ọjọ́ tán bá lọ tán lọ jókòó ìpàdé nìkan náà ni wọ́n gba àláwáǹsì ẹ̀ hmm. ṣe mọ̀ pé àwọn arábí ń sìn báyìí lójoojúmọ́ ó ní àláwáǹsì tó ń gbà títà àláwáǹsì. bẹ́ẹ̀ ni owó tá a sì ń sọ tá à ń fún wọn yẹn hmm. ó lè tán ìṣòro ìpínlẹ̀ kan àbí méjì ní hmm. oṣù kan owó tó ń gbà lójúmọ́ ó lè tán kó yanjú ẹ̀ ìjọ ta bá ti lè jókòó ka òkòkè ẹ jẹ́ ká padà sí ẹsẹ̀ àárọ̀ wa then ṣe rí ètò ìṣèjọba tá à ń ṣe lórílẹ̀‐èdè nàìjíríà yìí hmm. ẹ jẹ́ ká ṣó tiẹ̀ pé wà hmm, hmm, torí ìnáwó tó ń kó bá wa gan pàápàá gan ṣé kò pọ̀ jù iye tá a fi ń gbọ́ bùkátà àwọn rẹ́pù àti sẹ́nítọ̀ lásán gan ní orílẹ̀‐èdè yìí ẹ wo atọ́kùn ẹ jẹ́ kí n tún sọ kinní kan fún yín bóyá tẹ̀yin ò mọ̀ ṣe láwọn olóṣèlú yìí mm. àwọn tá a sọ yìí wọ́n ní ìwà kan tó máa ń hù ìjọba máa ń fún wọn ní owó kan tó máa ń pè ní constituency allowance. owó constituency mm. ẹnìkan sọnù wọn láìpẹ́ yìí mm. náà wọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin rẹ́pù ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé hundred million naira ńlá mm-hmm. ń fún wọn ní rẹ́pù ó ṣùgbọ́n torí ètò ọrọ̀ ajé tó da gẹ́gẹ́ báyìí pé tipátipá náà fi ń rí eighty million naira fún àwọn báyìí fún mm-hmm. constituency allowance. Mm-hmm mo ní kí n kí n lẹ́yìn ni o. bẹ́ẹ̀ ni sà ṣe wá rí ẹ ká wá wò báyìí eighty million hundred million ọmọ ìyá kan náà ni wọ́n hmm. ṣùgbọ́n bí ọ̀rọ̀ ajé nàìjíríà ṣe rí tó báyìí gan téèyàn bá di one million máa mú kó dùn ó tó pọ̀ mọ́ hmm. ẹ wá wo kíní kan tó máa ń ṣe níbi tí mo sọ pé mo ti wá yẹn ẹnìyẹn tó ń ṣojú ẹkùn ibẹ̀ nílé ìgbìmọ̀ ṣojú ṣòfin gbà náà lọ́hùn ó lọ fún yẹn ra márúwá owó constituency project ó lọ fi ra márúwá kẹ̀kẹ́ márúwá kẹ̀kẹ́ napep hmm. ó wá gbé fáwọn èèyàn ní installment. ẹ ká máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀. Hmm. òun fúnra ìgbọ́ngàn gbé ojú rà rẹ̀ tí o àwọn tó kó kíní yẹn sí abẹ́ àwọn yẹn wá gbé fáwọn èèyàn ní installment. Hmm. ṣe rí the only way the hard way àtúntò sí ìjọba la nílò ká tún ìjọba orílẹ̀-èdè nàìjíríà tò. kò sí wọn tá a lè ṣe nìyẹn. ẹ ṣe rò pé n tó lè jẹ́ ọ̀nà àbáyọ. ọ̀nà àbáyọ nìyẹn torí tá a bá sọ pé òkè lẹ́ni tíṣà daṣẹ́ lẹ̀ ọ̀la àwọn ti iléeṣẹ́ elétò ìdájọ́ mm. àwọn náà ó daṣẹ́ lẹ̀ àgbọ̀ mm, tiwọn judiciary ọ̀túnla àwọn onímọ̀ṣègùn àwọn náà daṣẹ́ lẹ̀ ẹ tiẹ̀ bóyá ẹ mọ̀ pé lọ́dún kan àwọn ọlọ́pàá gan daṣẹ́ lẹ̀ nínú èdè Nàìjíríà. tó fárígá tó protest. kò sì ń ṣẹjọ́ wọn ok ẹ má tiẹ̀ jẹ́ ká wò pé wọ́n fẹ̀mí wewu lórí títì hmm. inú òrùn tó dúró sí yẹn gan-an ṣé òrùn wá ń ṣọ̀rẹ́ ara ni hmm. òrùn yan wọn bí ìgbà téèyàn bá yan gàrí ẹlòmíì mo ní ọlọ́pàá kan nu wọn gbà mo ní ọlọ́pàá tó jẹ́ ọ̀rẹ́ mi gbà nínú wọn ẹ bèrè pé èlò ni salary ẹ̀ sàásàt two thousand and fifteen èlò ló ń gbà ó ń gba twenty one thousand nígbà tó di two thousand and sixteen wọ́n sọ di twenty seven thousand. àwọn tó sì ń ṣiṣẹ́ gangan nù tó ń sì lù gangan nù. ẹ ẹ tí mo dẹ̀ ń sọ yìí ibi tá a wà sí ìgboro èkó ó nọsẹ̀ díẹ̀ a sì jí láàárọ̀ a wọ mọ́tò wá síbẹ̀ yẹn sí kẹjà mm. kẹjà ló ti ń ṣiṣẹ́ a tún padà lálẹ́ ojoojúmọ́ ó ti ń ṣe bẹ́ẹ̀ láti 1991 hmm. ó dẹ̀ ń gba 27,000 ní sálárì àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé káà ọ̀bọ̀kún ọlọ́yẹ ni wọ́n wà nú ẹ̀. wọ́n ra bullet proof. ẹ o orílẹ̀-èdè nàìjíríà ìmọ̀ àti ẹni tó yẹ pé kò ṣiṣẹ́ iléeṣẹ́ ológun kò ṣiṣẹ́ iléeṣẹ́ sójà iléeṣẹ́ ọlọ́pàá ó ń ra ọkọ̀ akọ́ta mi hmm. kò dẹ̀ lọ́jú kò lọ́jágún o ó ń ra bullet proof torí kí ni ṣe rí àtúntò la nílò Atunto kò sí mọ̀tà fẹ́ẹ́ nítorí kò lè jọ́nà àbáyọ àtúntò là nílò. ọ̀dà hmm. ọmọ ọdún ládé ọ̀rọ̀ rẹ ní gbòòrò ẹnu kọ́lọ́hún lódùmarè kò ṣe àánú wa àmín wa ẹni ká ṣe àtúntò àtúntò ni ń lọ́nà àbáyọ ṣé tá a bá ṣàtúntò owó àwọn òṣìṣẹ́ ìjọba wọn ó gbé sókè wọn ó gbé tán wọn olóṣèlú wá sálẹ̀ ni hmm. àbí ẹ ṣe ẹ ṣe ṣe rí ṣe rí àtúntò yẹn kẹ́ ṣàlàyé lẹ́ẹ̀kan hmm. ṣe rí ní ayé ìgbà republic àkọ́kọ́ ìjọba àwarawa àkọ́kọ́ ń gbà yẹn náà lọ́hùn gẹ́gẹ́ mo sọ fún yín ìjọ tó bá jókòó hmm. ló máa gbowó ẹ̀ hmm. iye tó dẹ̀ máa gbà wọ́n ti sọ fún ẹ. Hmm. ní ayé ìgbà yẹn kò sí pé nàìjíríà ṣáà lọ olympic ìgbà náà lọ́hùn wọ́n lọ tokyo lọ́dún kan báyìí náà bóyá bíi 1963 sixty three àbí nineteen sixty wọ́n lọ tokyo olympic ìgbà náà lọ́hùn kò sí pé àwọn tó ń lọ olympic èèyàn mẹ́wàá ń lọ láti iléeṣẹ́ ìjọba èèyàn bíi àádọ́ta wọ́n tẹ̀lé wọn hmm. a sì bẹ̀rẹ̀ sí ní fún wọn ní extra code kò sí láyé ìgbà yẹn <laughs> irú nǹkan yẹn a sì lè ṣe padà. ẹ ṣe ojú òní tí yín. ṣe bàbá. àlejò mi ǹjẹ́ tábà tó ń gbé yín wá sórí ètò gbàgede ìlú ǹjẹ́ ẹ̀ tiẹ̀ jẹ́ wa. agbára Ọlọ́run bàbá. ṣé kò dàbí pé à ń yọ yín lẹ́nu. ọ̀rọ̀ o máa wá ẹ ṣe ojú òde tì yín ọmọ Ọdúnládé ẹ̀yin ṣáà ni mo kọjá sí abala bòmíì lórí ètò yìí. bẹ́ẹ̀ni ẹ̀yin èèyàn wa ẹ ò bẹ ti ṣe mọ̀ pé abala tó kan yín aráàlú gbọngbọn mm. ẹ ò náà ni àìṣe jẹ ká kan lu abala tó kàn ẹ má yẹ kúrò. gbogbo aráalé àtẹ̀rò gbòòrò gbogbo ẹ̀yin tí ń gbọ́ ètò gbàgede ìlú yìí ọ̀rọ̀ lẹ́ti gbọ́ yìí o mm. ṣẹ́rípò kàn yín ó kàn wá ó kàn mm. gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹja kọjá lọ sábàlá bòmíì náà. Kaftan Television Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan television yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ah, ẹyẹ èèyàn wa ẹ̀wẹ̀ kábọ̀ sí abala tó kẹ́yìn lórí ètò <laughs> abala abala elétí ọ̀fẹ́ mm. àwọn èèyàn pè wá láti ìlú èjìgbò mm. ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ké gbàjarè sí ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun mm. lábẹ́ gómìnà wa adégbòyèga oyètọ́lá gómìnà àwọn èèyàn ìlú èjìgbò wọ́n ń ké sí yín o wípé kẹ́ ẹ jọ̀ọ́ pé kẹ́ ẹ ran àwọn lọ́wọ́ o wípé láti ọdún 2020 tí wọ́n ti di bọ́dà sẹ̀mẹ̀ wípé àwọn ọmọ bíbí inú àwọn wọ́n wà ní orílẹ̀-èdè Côte d'Ivoire àwọn tó lọ́ọ́ lu ọ̀lídé lọ́hùn-ún wípé wọn ò rí láàyè padà wálé láti ìgbà náà o láti ìgbà tán ti gbé ẹnu bodè sẹ̀mẹ̀ tán ti gbé e ti pa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó lébi ti fẹ́ lù pa tán ní ìlú torí pé àwọn ọmọ wọn ń bẹ ní ìlú Côte d'Ivoire orílẹ̀-èdè Côte d'Ivoire pé wọn ò lè wálé mọ́ kódà ọmọ Ọdúnládé èyí tó bani lọ́kàn jẹ́ bẹ́ẹ̀ ni wípé wọ́n ní àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga Fáìtì wọ́n wà nínú àwọn ọmọ tó lọ́ọ́ lu ọ̀lẹ́dẹ́ ní ọ̀hún ní Côte d'Ivoire ṣùgbọ́n wọn ò ráàyè padà wálé mọ́ látìgbà tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó ti gbé bọ́dà sẹ̀mẹ̀ tó ti gbé e ti pa a sì wọ́n á béèrè pé kí ni àwọn orí adé láàrin ìlú àtàwọn àgbààgbà ìgbésẹ̀ wo náà ti gbé wọ́n ní àwọn àgbààgbà ti sá kiri hmm. àwọn orí adé ti sá kiri hmm. wọ́n ti gbìyànjú láti jẹ́ kí ọmọ Èkó lè wálé pé wọn ò láǹfààní àti wálé pé ká bẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kó gbé ìgbésẹ̀ lọ́sọ́dọ̀ ìjọba àpapọ̀ hmm. kí wọ́n lè jẹ́ kí ọmọ yìí kán wálé sí orílẹ̀-èdè Nàìjíríà torí wọ́n ń lọ sùkúù lọ́wọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ arúgbó ni ebi ti fẹ́ pa kalẹ̀ torí ọmọ ti ń tọ́jú wọn wọ́n wà nílẹ̀ Côte d'Ivoire ó dáa ẹ jẹ́ ká fi etí ara wa ká fi gbọ́ gbàjáre àwọn èèyàn láti ìlú Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. èmi ni Oyèdélé Akíndípò láti Èjìgbò wa olùdókè bá wa fi sórí afẹ́fẹ́. lójúgbò. bẹ́ẹ̀ ni twenty twenty ni wọ́n ti ti bọ́dà sẹ̀lẹ̀ ọmọ wa ń bẹ ní Côte d'Ivoire tí wọ́n lọ lọ nílé ládùn àwọn òbí wọn wọn ò tí ì ráàyè padà wálé ọmọ pọ́lì ń bẹ lọ́ọ̀hún ọ̀ráyè wà lẹ́gbà tí wọ́n ti bọ́dà gbogbo ọrọ̀ ajé wa pátá ọ̀hún lọ́wọ́ arúgbó mi ti kú kalẹ̀ torí bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń fi jíjẹ mímú ránṣẹ́. ìjọba hmm. ti yọ àdúgbò wá nílùú èjìgbò ọ̀tún state hmm. wọn pa sí bọ́dà tẹ̀mẹ́lẹ̀ káwọn èèyàn wo lè wálé arúgbó mi ti kú kọ̀ọ̀hún ẹlòmíì ti kú kalẹ̀ gbà tí ọ̀rọ̀ ọ̀ma rẹ̀ hmm. mo sì jẹ́ àdúgbò wá o ọlọ́run máa fún yín sí o kí ló kọ yín gangan. èmi ni oyèdélé akíndípò láti èjì. ṣé ẹ ti wá rí i báyìí gbogbo ẹ̀yin aráalé àtèrò gbòòrò mm. ẹ̀yin tẹ́ bá lè bá ké gbàjarè sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun mm, lábẹ́ gómìnà wa Adégbóyèga Oyètọ́lá mm, ẹ̀jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ kí ìjọba ìpínlẹ̀ kó sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ bí ọmọ ìbí ó ti wálé asáàrí àwọn ẹnubodè lórílẹ̀‐èdè hmm. nàìjíríà tó jẹ́ pé àwọn àlejò wọ́n ń wọlé bó ti wọ̀n sórílẹ̀‐èdè yìí ni wọ́n bó ti ń kó mọ̀lú wọlé hmm. náà ń kó oríṣiríṣi nǹkan wọlé sí orílẹ̀‐èdè nàìjíríà kódà ààrẹ muhammadu buhari sọ́ngbà kan hmm. wípé ọlọ́run nìkan ló lè ṣààbò lórí bọ́dà ilẹ̀ niger àti orílẹ̀‐èdè nàìjíríà pé ọlọ́run nìkan ló lè ṣààbò lórí ibẹ̀ wọn àbí àwọn kan wọlé sórílẹ̀-èdè nàìjíríà láì dá wọn lọ́wọ́ kọ̀ ṣùgbọ́n àwọn irú àwọn ọmọ tó jẹ́ ọmọ bíbí wa yìí ẹgbẹ́ ìgbésẹ̀ ká má jẹrà sọ́hún ojú ò tìjọba o kò ní sú yín kò ní rẹ̀ yín o abalẹ̀ ilé tí o fẹ́ tò ní mm, bí a ti rí ìmọ̀ nù ẹ má bínú ẹ̀yin ará ilé wípé mm. torí pé àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní kèédú ò pọ̀ mm. ṣókí ni ọbẹ̀ oge wọ́n ní ìpéǹpé jù báyìí ní àlàáfíà bó bá ti kọjá àpò ìpẹ́jú yóò di bàbá sí òsì. owó tuntun ká tó wá máa lọ ẹrù bí ṣe tèmi <laughs> ìdìbò twenty twenty three ti dé ẹ ká lọ gba káàdì ìdìbò wa mm. ẹ jẹ́ ká káwa lọ ká lọ ṣe kíni ká lọ gbégbèsè mm. láti tún mm. ọjọ́ iwájú tiwa àtàwọn ọmọ àtàwọn ọmọ ọmọ ká lè túnṣe ká lè bá gbọ́tàn tó dáa ní pé láyé ìwọ bàbá wa la bàbá rẹ o wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n yẹn ni tó dáa tó tọ́ nsórí epo. bó o bá sì ń gbowó kó tó dìbò hmm. ìtàn ó sọ fún àwọn àrọmọdọ́mọ rẹ wípé àwọn kan ní ọdún báyìí láwọn àkókò báyìí hmm. àwọn ọ̀bàyéjẹ́ kan hmm. pé àwọn baba ńlá yín wà náà wọn ti ń gbowó kan tó dìbò ní orílẹ̀-èdè nàìjíríà ò ṣe rọ̀gbọ́ wọn pàtàn lójú ọmọ rẹ bọ́bá wà náà wọn ti ń gbowó kó tó dìbò ọjọ́ àwọn ọmọ ọjọ́ ọ̀la rẹ àti tàwọn ọmọ rẹ ló ń lù ní gbàǹjo èló ni wọ́n fẹ́ fún ọ ná. èlélò. àwọn tí ò rí ọ hmm. nígbà tí ebi ń pa ọ tí hmm. ojú ń pọ́n igun rẹ ètò ìdìbò wa kù ọjọ́ díẹ̀ wọ́n á gbé ìrẹsì orí ibú. ìrẹsì abọ́ kan ìrẹsì orí ibú wọ́n á gbé kan ọmọlé. one thousand two thousand róró la jìgbó. owó tí ò ní ṣe ọ́ láǹfààní mm-hmm. wọ́n wá ń pín in yálé àbí lọ́jọ́ ìdìbò wọ́n á gbé owó ń báyìí mm. wọ́n á ń pín in lórí ìlà fún yín. àbí wọ́n jẹ wọ́n jẹ wọ́n jàgbàdo lẹ́gbẹ̀ẹ́ títẹ̀ jẹ mm. bọ́ọ̀lì yẹn tá yóò ṣe dáadáa bọ́ọ̀lì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ṣe dáadáa. sẹ́mọ̀ pé ètò ìdìbò ti ń sún mí tílé báyìí àwọn olóṣèlú báyìí wọ́n ti máa jàgbàdo kiri mm, wọ́n máa ń gbàdo làgbòrò wọ́n máa ṣe bí àwa mẹ̀kúnnù. bọ́ọ̀lì ni bọ́ọ̀lì ló wà ń gbòòrò bá gbé àgbòrò. wọ́n máa wí pé àkàrà tí wọ́n mú tẹ́lẹ̀ wọ́n mọ̀ mú báyìí ẹ̀tàn ní gbogbo rẹ̀ wọ́n hmm. máa yàsẹ́gbẹ́ títì wọ́n máa jẹ̀rẹ́ sí hmm, lẹ́gbẹ́ títì lọ́dọ̀ oníbùkà lẹ́gbẹ́ títì. ìtẹ́kùn bàtàn débẹ̀ tán wọ́n ṣe o. tábà ti lè wọ bẹ̀ tán ó tán nù. ẹ tún rí wọn tún nígbà tí ìdìbò ń bá. ẹ má jẹ́ kán fi gbogbo àwọn karamọ́ yìí má jẹ́ kán máa fi kó wa lómi ọbẹ̀ jẹ. ẹ jẹ́ ká gbara wálẹ̀ lọ́wọ́ wọn. Hmm. torí kò sí olóṣèlú tí yóò fẹ́ díje báyìí tí ó sì pé tí n bá ti dórí àlefa mo fẹ́ lọ fi ìyà jẹ yín ni ah, mo fẹ́ fi kún owó epo ni mo fẹ́ bàlújẹ́ ni ìrẹsì ó wọ́n hmm. owó iná ẹ̀lẹ́ntíríkì ó wọ́n kò sọ olóṣèlú tí ó sọ bẹ́ẹ̀ láyé ṣùgbọ́n tó bá ti débẹ̀ ní tí wọ́n ń ṣe nù hmm, hmm. tó bá ti gorí àlefa ní tí wọ́n ń ṣe nù eh, ká tó wọ bẹ̀ wọ́n wí fún yín pé wọ́n ó ṣọ̀nà wọ́n ó ṣomi wọ́n ó ṣe ọba pé ayé òtún mẹ̀kúnnù lára ṣùgbọ́n tó bá ti wá wọ bẹ̀ tán òdì kejì ń tán ni yà padà máa rí. àtúnlé rí wọn bá wí ẹ̀ lórí wọn ké sí bulletproof ah, bulletproof car. ẹ̀ka ṣe bẹ́ẹ̀ ká rò dáadáa hmm. ká sùn ká jí ká sun méje tán àgbà. ṣé méje ni àbí mẹ́ta mẹ́ta mẹ́ta ni yìí dọjọ́ bí ọjọ́ rẹ̀. kán tẹ̀ tún fi lé kán sun méje kán sun mẹ́wàá kán sun mẹ́ta ẹ jẹ́ ká rò dáadáa kó lóra kó ṣe kí ni wa. ó dà tèdú òpọ̀ mm. ṣókí báyìí ni ọbẹ̀ oge ẹ̀yìn a ti ń dágbére lórí ètò yìí lónìí bólúwa bá fẹ́ tó bá di ọjọ́ mi ọjọ́ rẹ̀ mm. a tún máa pàdé lórí ètò gbàgede ìlú níkànnì Kaftan television yorùbá mm. tá a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà fún ìpolówó ọjà ìkéde àti ìpolongo yín ẹ wo nọ́mbà tí ó wà lójú ìwòran yìí ní tẹ́ pè wá sínú bóyá ẹ fẹ́ ké gbàjarè ní tó ń ta yín ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ nílùú yín ládùúgbò yín ẹ fẹ́ ká fi tí òjọba létí ẹ wo nọ́mbà yìí ẹ pè wá sórí nọ́mbà ọ̀hún àjọṣepọ̀ ò ní bàjẹ́ o lórúkọ àwọn ọlọ́gàá àtàwọn aláṣẹ ìkànnì yìí lórúkọ ọ̀gá wa ní Stephen Adéwálé lórúkọ olóòtú ètò wa Nfẹ́mi Adégúnlẹ̀ lórúkọ fúnbara déédéé ọlọ́wọ́ bọ́tìnì wa ti ń tari wa sátẹ́gùn yìí ńlẹ̀mí Cephas Olúwafẹ́mi ọmọ Akínrodolú èmi tí gbogbo ayé ń pè ní bàbá JP ọba àlù àkànní olóhùn iyọ̀ ni mo fi ń wí pé ayọ̀ láfi pàdé èmi làkàn ní ìkọ́ olókun ọ̀la ọmọ agbádé gẹṣin orí adé nìran bàbá mi lẹ́fọn alààyè àjọṣepọ̀ ò ní bàjẹ́. ń bá mi Elédùmarè ẹ̀hàn ẹ̀yìn èèyàn wa àti èrò gbòòrò amàdùpẹ́ òkèṣekínì ìjókòó ti ètò gbàgede ìlú láti bẹ̀rẹ̀ títí di àsìkò yìí lágbára mari ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ̀lé fi ń gbọ́ wa náà kò ní di ẹ̀hàn wò lágbára mari àwa lẹ́ẹ̀ máa bá ẹ̀yìn náà láàmà ṣe kíni láà máa bá èmi náà ni ọmọ yín ọmọ yín tó ṣàtàṣàtà ọmọ yín tó pẹpẹ Mercy ọmọ Ọdúnladé lórúkọ tèmi kó tó di ìgbà míì ọjọ́ rẹ̀ a sọ wípé ó dìgbà.